bẹ́ẹ̀ náà làwọn àfáà ṣe sọ nípa ọ̀rọ̀ bíbélì òde òní wípé àwọn kan tí wọ́n ti láǹfààní láti kọ́ ẹ̀kọ́ nípa bíbélì ní ọ̀nà kan tàbí òmíràn bóyá iléèwé tí wọ́n lọ ó jẹ́ iléèwé tí wọ́n ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ bíbélì àbí àwọn gan ti wà lójú ọ̀nà kristianity rí tí wọ́n sì ti lọ sí bible bible school bible college rí tọ́lọ́ ń bá wá ṣàánú irú ẹni tó ti jẹ́ kírísítẹ́nì rí bẹ́ẹ̀ tàbí ọmọ mùsùlùmí tó ti lọ ka ìwé ní ilé ìwé àwọn kìrìsìtẹ́nì nígbà tí ń kẹ́kọ̀ọ́ primary secondary nípasẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti wá kọ ní àwọn ẹ̀kọ́ yẹn ó yẹ yékéyéké wọ́n ní ọ̀wọ́ wọn nìkan lọ̀rọ̀ ń bẹ lẹ́nu wọn kí wọ́n máa pabìyàbìdun kí wọ́n fún àwọn èèyàn kí àwọn èèyàn lè dá òdodo mọ̀ lódodo kí wọ́n sì lè dá irọ́ gbogbo àwa mùsùlùmí yòókù a gbọ́dọ̀ jókòó ti irú iṣẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jókòó ti irú iṣẹ́ bẹ́ẹ̀ ohun táwọn ó jókòó sí ni ẹ̀kọ́ àti ìmọ̀ àlùkùránì àti àdìsà nẹ́bí sallallahu alayhi wa àti àwọn tírà táwọn olùmọ̀ ṣe láti fi ṣe àlàyé méjèèjì. so irú malam yusufu irú broda Jamiu Adegunwa irú dr Àmọ̀wá alaga. wọ́n mọ ti fún tẹ̀dọ bíbélì in one way or the other nípa bẹ́ẹ̀ irú wọn yìí náà ni wọ́n máa wà nípò ẹni tí ó mọ fọ èsì fún àwọn Christian láàrin wa. Tọrọ bá kan pé ìwé tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ yìí gangan kò fara mọ́ ohun tẹ́ ń ṣe. ok àwa tí a láǹfààní àti ní irú ìmọ̀ yẹn àwa láǹfààní pé kátẹ́tí gbàlàyé wọn ní ọ̀nà tí ò ní gbà pa ẹ̀sìn wa lára torí pé ìpìlẹ̀ ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ débi ìwékíwèé kò gbọ́dọ̀ débi ìwé ìṣìnà kò gbọ́dọ̀ débi ìwé burúkú ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n lílimutakọsisin fìlẹ̀ẹ́lì fún àwọn tí wọ́n jẹ́ specialist nínú ìmọ̀ àwọn tí wọ́n jẹ́ specialist nínú ìmọ̀ tí wọ́n lè padìyàdìdún ọ̀rọ̀ lórí àlámọ̀rí kan ẹ̀dá wọn dáa ẹ má tún wá lọ dá ìjókòó kan lẹ̀ fún àwa mùsùlùmí táti máa kẹ́kọ̀ọ́ nípa jàwáìrúlì màá ní kìlàfẹ́ kọ́ńbẹ̀ ẹ má lọ dá ìjókòó kan lẹ̀ fáwa mùsùlùmí táwa náà ti máa sọ pé àfẹ́ mọ́ kọ́ńpa bíbélì kìlàfẹ́ kọ́ńbẹ̀ a ní ìdí kakọ àbùkátà sí kakọ mùsùlùmí ò gbọ́dọ̀ dá ilé ẹ̀kọ́ bíbélì lẹ̀ ilé ẹ̀kọ́ quran ilé ẹ̀kọ́ hadithi ilé ẹ̀kọ́ àwọn tíra táwọn àáfàá fi ṣàlàyé qurani àti hadithi ni àyè gba mùsùlùmí láti dálẹ̀ láyè gba mùsùlùmí láti lọ kọ́ ṣùgbọ́n irú àwọn malam yusuf irú dr dahud àmọ̀wò alága irú broda Jamiu Adégúnwà ó dàbí pé gbogbo fásitì bíbélì ó ti wà ní ọpọlọ wọn tí wọn bá máa sọ jáde ó lè máa wọ́rí wọn ó lè máa wọ́rí wọn so irú wọn làwọn àbá ṣe àyàfi sí nígbà tọ́rọ̀ bá di kànáńgídá tó di làlúrí tó di làlúrí ìyẹn ni pé nígbà tí kìrìsìtẹ́nì kan nìsín tó bá ń sọ pé ẹ ẹ̀yìn kírísímàsì ó wà ní ẹ̀sìn kìrìsìtẹ́nìtì tó sì ń tọ́ka sẹ́sẹ̀ bíbélì irú wọn lè bọ́ ọ̀tà pé kò sí kírísímàsì níbẹ̀ tàbí tí kìrìsìtẹ́nì kan bá ń tọ́ka sí pé jésù lolúwa tó lùgbàlà tó ń tọ́ka sí bíbélì irú wọn àwọn ti mọ àwọn fásitì bíbélì tó tako ohun tí ń sọ yẹn àwọn ni kí wọ́n fún wọn lésì káṣe ní ọmọ náà làrán sí náà àwa mùsùlùmí ohun tá a bùkátà sí ni ẹ̀kọ́ àlùkùránì ẹ̀kọ́ àdíìsì àtàlàyé rẹ̀ àti àlàyé rẹ̀ ohun tá bùkátà sí nìyẹn so èyí ni fàtàwá tí àwọn àfáà ṣe tẹ́nikẹ́ni lè rí kà wọn ò fààyè gbà wá ká lọ mọ́ pẹ́ ẹ̀kọ́ bíbélì we are muslims wọn ò fààyè gbà wá ká máa ṣèjókòó wáàsí lọ́sàn-án lóru lórí ọ̀rọ̀ bíbélì wọn ò fààyè ẹ̀ wá wáàsí kùránì wá sí àdíìsì òní wọ́n fààyè ẹ̀gbà wá ṣùgbọ́n íńtà dọ́rùrà nígbà tí ọ̀rọ̀ bá di kànáǹgídá tó bá di kànáǹgídá táàrí bí yẹn sí tọrọ di wípé òkè ẹjẹ́ á fi dáhùn pahun ẹjẹ́ ká fi dáhùn ká fi pahun nígbà náà irú malam Yusuf irú Dr. Amawu alaga. irú bọ́ra jámì ó lè ní à ah, bíbélì tó gbé lọ́wọ́ yìí èwo ló gbé lọ́wọ́ ń bẹ̀ ah, eléyìí tí àwa tún ní lọ́wọ́ ó lé lọ́gọ́rùn-ún ó lé nígbà ṣé wò ó tí ì rí yẹn ni n tó ń kà yìí wọ́n ti yọ̀ yẹn kó nú eléyìí tàbí ohun tó ń kà jáde yìí ọ̀tọ̀ ni tí wọ́n kọ sínú eléyìí ìgbàláyè wà fún wọn bẹ́ẹ̀ àmáwá yòókù a gbọ́dọ̀ mọ jókòó ti bíbélì lọ́rùn mọ́ alukurani ní ká tí tì lọ́rùn àdíìsì ní ẹ̀kọ́ rẹ̀ torí pé bẹ́ẹ̀ ni mọ̀nà wà ìyẹn jẹ́ àkíyèsí àkọ́kọ́ àkíyèsí kejì ṣe rí ìyàtọ̀ ń Yusuf Adépọ̀jù àti brother Jamiu Adégúnwà tí arákùnrin yẹn kìrìsìtẹ́nì yẹn tó dìídì tọ́ka nínú ọ̀rọ̀ rẹ̀ ìyàtọ̀ yẹn ó sì di dandan fún mi kí n sọ kí n sọ ṣe Malam Yusuf Adépọ̀jù yàtọ̀ sí pé ọmọ ti fún tẹ̀dọ̀ bíbélì bíbélì tó sì lé nígbà ọ̀nbẹ lọ́dọ̀ rẹ̀ kódà bíbélì tí ò sí ní ọwọ́ àwọn python nàìjíríà ọ̀nbẹ lọ́wọ́ tiẹ̀ ok malam yusuf ó tún gbìyànjú láti mímọ̀ nípa islam ẹ̀sìn rẹ̀ ìmọ̀ tó mọ̀ nípa ìsìláàmù yìí náà ló fi gbà pé onísùnà ni òun tí ó fi já sí wípé ìlànà anẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ni ó fi máa ṣe ẹ̀sìn Islam ṣe wá rí broda Jamiu Adégúnwà kò nímọ̀ nípa Islam kò nímọ̀ nípa Islam. kò nímọ̀ nípa súnà ànábì ìdí sì nìyí tóun gan fi sọ pé òun kì í ṣe onísúnà. nípa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ bí tí broda Jami Adégúnwà ti wúlò fún àwa mùsùlùmí ká sì mọ̀ bí tí ò ti wúlò fún wa. broda Jami Adégúnwà ó wúlò níbi àwọn ẹsẹ̀ bíbélì tó ti há sórí. ó wúlò fún wa níbi yìí ká ṣe é ní ìdáhùn la fi pa ohun ọmọ náà láàrán síná ṣùgbọ́n tọ́rọ̀ bá di bíi pé ká ké alùkùránì lárúbáwá ká túmọ̀ alùkùránì sédàbí níbí wa ká ké hadisa nabi sallallahu alaihi ní èdè lárúbáwá ká túmọ̀ rẹ̀ sí èdè abínibí wa káka àwọn tíra táwọn olùmọ̀ ẹ̀sìn àwọn àgbà nínú ẹ̀sìn tí wọ́n jẹ́ onísúnà tí wọ́n fi ṣe àlàyé àlùkùránì bíi tíra tafsir àti èyí tí wọ́n fi ṣe àlàyé hadithi bíi tíra sheriu broda yus eh, broda Jamiu Adégún wà kò mọ nǹkan kan nípa àyẹn kò mọ nǹkan kan nípa àyẹn so ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ tẹ́tí gbọ́rọ̀ lẹ́nu broda Jami Adégún wà ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìsìláàmù ẹ mọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ o kò sí nǹkan tí ò lè sọ o kò sí nǹkan tí ò lè sọ ó lè ní tó bá fẹ́ dájá kọ́ ọmọ dájá ń sùn kò sí nǹkan tí ò lè sọ. So ó lè sọ pé àdìsí kan kò lálàáfíà tó sì já sí pé òun ni kò ní àlàáfíà òun fúnra rẹ̀ ni kò ní àlàáfíà lórí òṣùwọ̀n ìmọ̀ Islam torí pé ìbálálàáfíà ó ń pera rẹ̀ ní ustaz ó ń pera rẹ̀ dókítọ̀ kò sì lè dá súrà wọn ò lè sí àlùkùránì báyìí kí wọ́n sí báyìí tó kàn sí péjì kan mẹ́kọ́ yá jáde adégúnwà ọ̀yá kà lárúbáwá kò lè kà á kò lè túmọ̀ rẹ̀ kò lè ké àdíìsì kò lè túmọ̀ rẹ̀ kò lè kà tẹ́lẹ̀ àádọ́rì ló kéré jù kò lè kà á àbí dùrúsù àwàléyà kò lè kà á ohun tó sì jẹ́ ìṣòro tiẹ̀ ni pé ó ti sọ̀rọ̀ ẹ̀ di òsáàbù ó ti sọ̀rọ̀ ẹ̀ di dókítọ̀ láì kọ́kọ́ nímà láì kọ́kọ́ nímà ẹlòmíì lè máa sọ pé kí mo tún sọ yìí ah, dandan ni kí n sọ ṣébèmi ni mo sọ pé broda jami adégún wà pé ọmọ sì fún tẹ̀dọ̀ bíbélì ok mo sì ní alẹ́ṣẹ́ ní ọmọ náírà ránṣẹ́ náà kẹ́ ẹ má lọ sí gbọ́ pé mo gbà pé àáfàá ni jamiu adégúnwà jamiu adégúnwà kìí sáàfà o kìí sáàfẹ́ sìn o kì í ṣe àfẹ́ẹ̀sì rárá rárá rárá kì í ṣe rárá kì í ṣe àfẹ́ẹ̀sì ẹni tá pè ní àfẹ́ẹ̀sì nínú ìsìláàmù yóò lè ké alùkùránì ní èdè lárúbáwá yóò lè túmọ̀ rẹ̀ yóò lè ké àdìsí ní èdè lárúbáwá yóò lè túmọ̀ rẹ̀ yóò lè ka tírà tẹ̀síìrù yóò lè ka tírà ṣẹ́ríù yóò lè ka tírà fíkíù irú ẹni bẹ́ẹ̀ àá pè ní àfẹ́sùn ṣé bí jamiu ṣe wá rí nu jamiu rí bẹ́ẹ̀ náà but when it comes to Bible ọmọ nǹkan bíbélì so àdúrà mi fún broda jamiu adékúnwà ni pé kóun náà ti ẹ̀ gbìyànjú kódà bíi malam yusuf adépọ̀jù ó gbìyànjú kọ́dàbí Madam Yusuf Adépọ̀jù ó gbìyànjú tọ́nà bá tẹ̀ gbìyànjú débẹ̀ kódà bíi rẹ̀ tí wọ́n jọ ń ṣe súnà ànẹ́bì sallallahu alaihi wasallam nígbà náà òun náà ò ní máa sọ àwọn wòròwòro tí ó ń sọ. So tí ọ̀pọ̀lọpọ̀ yín náà sì ti mà ok so ẹ jẹ́ kí a kíyèsí àárín yẹn o mi ò rẹ́kọ́mẹ́ndì broda Jamiu Adégúnwà gẹ́gẹ́ bí ẹni tẹ́ ẹ̀ mọ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nu rẹ̀ o mi ò rẹ́kọ́mẹ́ndì ẹ̀ o ṣùgbọ́n ọmọ ti fún tẹ̀dọ̀ bíbélì bíbélì sì kọ́ láti ṣe ìsìláàmù alukura'an àti hadith anabi tó fẹsẹ̀ rinlẹ̀ láti ṣe ẹ̀sìn ìsìláàmù so kẹ́lẹ̀ mọ ibi tí ẹ fi broda Jamiu Adégúnwà á tọrọ bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn ó lóun ìṣe onísúnà ẹni tí ọba sì ti jẹ́ onísúnà ìdàkejì rẹ̀ òní pé ìdàkejì ẹ̀ ló ń tọ̀ ń jẹ́ nìyẹn tó o bá ti jẹ́ onísúnà tó o jẹ́ sáláfí ó ti di oníbídíà nìyẹn onífẹ̀ẹ́nu kí Allah subhanahu wa ta'ala kó wá bá mi ṣe bọ́lá Jamiu Adégúnwà kó bá mi ṣe òun náà ní onísúnà gẹ́gẹ́ bó ṣe ṣe Malam Yusuf Adépọ̀jù ní onísúnà. Okay? èsì sí ọ̀rọ̀ kẹta arákùnrin yìí ìyẹn kìrìsìtẹ́nì tí mò ń analyse ọ̀rọ̀ rẹ̀ ó ní bàbá òun ó ní python ó ló ní sọ́ọ̀sì ó sì níjọ ó ní ìyá òun ó ló jẹ́ àlàájá ó ní àwọn ọmọ tí wọ́n wá bí a rí nínú wọn tó jẹ́ christian àrí inú wọn tó jẹ́ muslim òun fún ara kìrìsìtẹ́nì ni òun mo tún ní ohun tí mo fẹ́ sọ lórí ẹ̀ mo ní ohun tí mo fẹ́ sọ lórí ẹ̀ nínú ìsìláàmù èèwọ̀ ni kí mùsùlùmí kó fẹ́ ẹlẹ́sìn míì èèwọ̀ ni. ní pàtàkì jùlọ èèwọ̀ ni kí a fi ọmọbìnrin tó jẹ́ mùsùlùmá ká fi fún kírísítíẹ̀nì èèwọ̀ ni o èèwọ̀ ni mọ́dànwò mọ́dànwò èèwọ̀ ni o gbogbo ẹ̀yin obìnrin mùsùlùmá yálà ẹ ti dàlájà ni o ẹ ti dàlájà ni o tẹ́ ẹ wà nínú ilé kìrìsìtẹ́nì ẹ wá bẹ́ẹ̀ sì padà sílé bàbá yín láti àsìkò yìí lọ. ẹ wá bẹ́ẹ̀ sì padà sílé bàbá yín láti àsìkò yìí lọ. kìrìsìtẹ́nì kò gbọ́dọ̀ sọkọ mùsùlùmá mùsùlùmí kò gbọ́dọ̀ sọkọ kìrìsìtẹ́nì òfin tó wà nínú ẹ̀sìn wa nìyẹn. ṣe rí báyìí ní ìsìn wípé ẹni tí ọba tẹ̀lé òfin yẹn irú ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ àlàájá yìí ni ó ṣẹlẹ̀ sí àwọn náà àwọn kan ó mú ìsìláàmù àwọn kan ó sì mú kìrìsẹ́nìtì ìwọ ló sì bí wọn sọ wa yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó ẹ jẹ́ á tẹ̀lé òfin ẹ̀sìn ìsìláàmù gbogbo ẹ̀yin bàbá bímọbímọ ẹ má fi ọmọbìnrin yín fún kìrìsìtẹ́nì ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ fẹ́ fẹ́ yàwó ẹ má fẹ́ kìrìsìtẹ́nì níyàwó mo ti ṣe lẹ́kṣọ̀ kan síwájú lábẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ẹ lọ gbọ́ òfin tó de ìgbéyàwó láàrin mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí ta ni mùsùlùmí lè fẹ́ ta ni ò sì lè fẹ́ gbogbo àwọn àlàyé wọ̀nyẹn ẹ máa bá pàdé nínú ọ̀rọ̀ ìfẹ́. mi ò fẹ́ dá wa lágara púpọ̀ eléyìí tí a rí sọ yìí náà yóò ní àǹfààní tí ó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa yóò ní àǹfààní tí ó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ká gbìyànjú ká ṣíà prógrámù yìí ká tẹ love ọ̀pọ̀lọpọ̀ ká tẹ like ọ̀pọ̀lọpọ̀ ká sì gbìyànjú láti ṣíà rẹ̀ sẹ́dítà bá ní kẹ́ ṣíà prógrámù irú tiwa àgbákọ́bọ̀ lórí ẹ̀ o àgbákọ́bọ̀ lórí ẹ̀ kìí ṣe nítorí owó látọ̀dọ̀ Facebook àgbọ́dọ̀ YouTube láti ní kẹ́ rẹ̀ rárá o. nítorí kí èmi àti ẹ̀yin ká lè jọ nípìn nínú ládàá lórí sísọ ọ̀rọ̀ òdodo kì í ṣe gbogbo wa la láǹfààní àti sọ̀rọ̀ tẹ́nìkan bá wá sọ tó sọ òdodo ọ̀rọ̀ ọ̀nà tí wọn náà lè gbàdá sí ni pé kó o ṣí ààrẹ fún àwọn èèyàn tiẹ̀ náà kí àwọn náà kí wọ́n lè gbọ́ ọ. alákùnrin tí mo ló pè mí yẹn mo wá fẹ́ bá a bẹ lọ́hùn torí pé nínú ìsìláàmù ó lójú àdúà tí wọ́n ní ká ṣe fún ẹlẹ́sìn míì ó lójú àdúà tí wọ́n ní ká ṣe fún ẹlẹ́sìn míì kì í ṣe gbogbo àdúà la lè bá ẹlẹ́sìn míì ṣe la lè tọrọ rẹ̀ fún ẹlẹ́sìn míì ṣùgbọ́n àdúrà méjì kan ń bẹ tí nǹkan kan ò takò pé ká ṣe fún ẹlẹ́sìn míì àdúrà àkọ́kọ́ ká tọrọ ìdáyà ọlọ́run fún ìmọ̀nà ọlọ́run ká tọrọ ẹ̀ fún alẹ́tọ̀ọ́ láti bá ẹlẹ́sìn míì tọrọ ìdáyà wípé hadahu lọ hadahu lọ àbí hadaka lọ tó túmọ̀ sí kí Allah ó tọ́ sọ́nà tàbí kí Allah ó tọ́ ìwọ sọ́nà tó bá jẹ́ pé àdójúkọ onítọ̀hún hadaaka lọ tá dojúkọ ó ń ń sọ̀rọ̀ tó wà nípò ẹnìkẹta hadahu lọ tọ́ba jóbìnrin àdáhà lọ tába dojúkọ àdáàkìlá ok so mò ń bá arákùnrin yìí tọrọ lọ́dọ̀ aláwọ̀ pé kí kó ṣàánú rẹ kó dáa padà sínú ẹ̀sìn ìsìláàmù kó kejì tí a tún lè bá ẹlẹ́sìn òní àdúrà àáfíà. àdúrà àáfíà àdúrà àlàáfíà tí ẹlẹ́sìn míì tó bá wà nínú àìlera ìgbàláyè wà fún wa pé ká tọrọ àlàáfíà lọ́dọ̀ Allah ká tọrọ alaafia ní ọ̀dọ̀ so eh, àdúrà tí. Uh, ọ̀rọ̀ arákùnrin wa jẹmọ́ ni ìdáyà tí Allah subhanahu wa ta'ala bá ní tọ́ sí ojú ọ̀nà Islam kó tó kú láyé kó má kù sínú ẹ̀sìn tí kìí ṣe ẹ̀sìn tọlọ́hun kọ́lọ́n jẹ́ kó bọ́ sínú Islam padà. pẹ̀lú ògo Allah ibi tí màá fi dúró nìyí a máa tẹ̀síwájú. ninu iwe taani jesu kristi toba di ni ola ni ago megba di nshe ala'o. subu ha anaka ala ahu mwabi hamdik a shekado ala ila ha ila an taa aspecti fero ka ko ati ugo ile